áfíríkà gan ká gbàdúrà mo rí ọ̀pọ̀lọpọ̀ ìjì ìjì storm hmm. tó máa ibi tá a expect ilẹ̀ máa mì ọdún yìí jẹ́ ọdún yìí dára fún àwọn àyànfẹ́ ọdún àwọn àyànfẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó tún léwu gan-an ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ níbi gbogbo hmm. gan àwọn nǹkan àwọn àmì máa fara wọn so àwọn nǹkan tí mo dẹ̀ rí tó jẹ́ ẹ̀rù fún mi ká máa gbàdúrà ní ìlú Èkó ìjì omi omi oh, omi sir omi hmm. kí disaster omi máa ṣẹlẹ̀ kí tsunami máa eh, ṣẹlẹ̀ ní Èkó kó má kọ́ sí omi yẹn kó má bá ìjì wá ṣe rí ọdún yìí àwọn alágbára máa jáde kúrò láyé gan kì í ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà yìí Olúwa sọ fún mi wípé òun bínú sí wọn hmm. òun bínú sí wọn gan-an àwọn alágbára àwọn tó lórúkọ wọ́n máa jáde láyé àwọn tó lórúkọ tó lórúkọ hmm. tó ní òkìkí tó ní agbára gbogbo ẹ̀yin ọba ọlọ́run ń bínú sí yín o. Hmm. àwọn ọba ẹ̀yin ọba nílẹ̀ yorùbá hmm. ọlọ́run ń bínú sí yín o mo béèrè lọ́wọ́ ọlọ́run olúwa kéde olúwa ní ilẹ̀ májẹ̀mú ló ń fi ilẹ̀ Yorùbá ṣe lórílẹ̀ gbogbo àgbáyé adúpẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ mi ọjọ́ re ọjọ́ ìgbàlà ọjọ́ ìtúsílẹ̀ ọjọ́ ìdáǹdè nítorí pé olúwa tún fún wa ní oore ọ̀fẹ́ láti wọnú ọdún tuntun ọdún yíya 2022 àti pàápàá jùlọ pé ọlọ́run tún fún wa ní oore ọ̀fẹ́ ńlá láti bá òjíṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ láti gbọ́ ohùn láti darí wa nínú gbogbo tí ó yẹ ká ṣe ẹ̀yin olólùfẹ́ òtítọ́ káàkiri gbogbo àgbáyé àti ẹ̀yin kìrìsìtẹ́nì òdodo láti January one láti wà lẹ́nu ẹ̀ bí ká bá bàbá sọ̀rọ̀ ká bá bàbá yìí sọ̀rọ̀ ká bá òjíṣẹ́ olúwa yìí sọ̀rọ̀ nípa pé báwo ni àwọn èèyàn ṣe lè gbé ìgbé ayé wọn nínú ọdún tuntun àti pé kí ni ó wà nínú ọdún 2022 àti pé báwo làwọn ọmọ ọlọ́run ṣe lè jèrè ọ̀fẹ́ ọdún yẹn ọdún náà àti báwo lè sá fún ewu ọdún náà ṣùgbọ́n láti on the first àti fi sóríṣiríṣi ìgbà on the ten on the fifteen bàbá wa very busy wọ́n wà nínú ìṣọ́ra pẹ̀lú ọlọ́run láti jẹ́ kí ọlọ́run fi òye yé wọn ní ọ̀sẹ̀ tó kọjá a gbìyànjú ó kù díẹ̀ ká tó rí wọn ṣùgbọ́n wọn náà tún ní one appointment ní orí òkè níbi tó jìnnà ìgbà tó ti yá a tún fẹ́ ṣe ní last week ìyẹn náà ò tún bọ́ sí ṣùgbọ́n lè ní twenty fifth of January ó jẹ́ ọjọ́ ìṣẹ́gun pàjáwìrì gan ni bàbá sáré yọjú láti ibi tó ń wà ní àná tó ń wá sí ibi tá a ti ń bá wọn sọ̀rọ̀ yìí a dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá nínú olúwa prophet dr olùṣègùn adébáyọ̀ nítorí pé wọ́n fún wa lérò ọ̀fẹ́ kì í ṣàwọn nìkan ládùúgbẹ́ lọ́wọ́ adúgbẹ́ lọ́wọ́ gba àwọn ẹ̀mí wa àwọn àwọn aids wọn tó yẹ pé wọ́n fún wa lérò ọ̀fẹ́ náà torí pé kò easy láti rí wọn pàápàá jùlọ lórí àwọn iṣẹ́ takuntakun iṣẹ́ ìtúsílẹ̀ iṣẹ́ ìṣẹ́gun tí olúwa ń lò wọ́n láti ṣe nínú ọdún tó kọjá àti nínú ọdún tí a ṣẹ̀ṣẹ̀ mú yìí afẹ́dúpẹ́ lọ́wọ́ bàbá wa àtẹ̀fẹ́ sọ pé dáàdi ẹ kú ọdún tuntun sà ẹ ṣeun tí ẹ fún wa ní ọ̀fẹ́ láti rí yín a ní kàtẹ́ kọ́kọ́ béèrè ni pé ó dàgbò lè díẹ̀ because on the first la fẹ́ rí yín la fẹ́ bá yín sọ̀rọ̀ but severally ta pè yín a ti tó almost six attempts láti make sí seven láti bá yín sọ̀rọ̀ kó tó wá di èní ìtura àwọn èèyàn fẹ́ gbọ́ pé kí ni the new prophecy for the twenty twenty two year twenty twenty two àwọn èèyàn fẹ́ give direction but gbogbo ẹ̀ kàn wá dàbí pé ẹ̀kan scarce ìgbà yóò tara pé wọ́n lè wà léròkè kan ní Ondo ọ̀kan lè wà léròkè kan ní Ọ̀ṣun ọ̀kan ní ẹ̀ bízì bí àdúrà ọjọ́ bíi méje mẹ́ta kí ló dé tó yẹ pé ó fi rí bẹ́ẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọdún sáà eh, ìbẹ̀rẹ̀ ọdún hmm. tí ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbé wa wọnú ọdún yìí ní ayọ̀ hmm. àti àlàáfíà. Hmm torí ìrìn àjò ọdún tó kọjá ìrìn àjò tó ní agbára ni hmm. ṣùgbọ́n ká yin ọlọ́run lógo fún gbogbo tó ṣe fún wa ní gbogbo àgbáyé hmm. tó ṣe mú kí àwa tá a jẹ́ àyànfẹ́ nínú Kristi Jésù ká wà láàyè ká wà láyé eh, mo fi ògo fún ọlọ́run púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀ púpọ̀. Eh, mo tó fi ògo fún ọlọ́run náà bákan náà tó tún mú wa rìnrìn àjò ọdún yìí náà lọ hmm. mo jẹ́ ẹni tó jẹ́ wípé ó máa ń wu èmi kí n gbọ́ ohùn ọlọ́run àti pé kí n tẹ̀lé instruction tí ọlọ́run bá mú wá hmm. so kí mi ṣe wòlíì inú ìjọ gbogbo àwọn tí wọ́n dẹ̀ máa rí mi ní gbogbo àgbáyé. Eh, nínú àwọn nǹkan tí olúwa sọ pé ó máa ṣẹlẹ̀ hmm. tí wọ́n ti rí ní tí mo sọ àwọn àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ni beginning of this year nínú ẹ̀gán ti ń ṣẹ hmm. ṣùgbọ́n continuously ọlọ́run ṣì ń sọ̀rọ̀ ọlọ́run ṣì ń sọ̀rọ̀. láti eh, fi àwọn nǹkan kan ìjìnlẹ̀ hàn sá. láti fi àwọn nǹkan ìjìnlẹ̀ wọn. Hmm. Eh, màá kàn sọ ọ́ ní ìwọ̀nba toró pọ̀ gan-an èkíní. Hmm. E gbogbo àgbáyé kí ni kí wọ́n kún fún àdúrà. no ẹ sọ pé the global community sir. bẹ́ẹ̀ sà. ok sir. torí àwọn disaster máa ṣẹlẹ̀ hmm. lọ́dún yìí ó máa ṣẹlẹ̀ ní ilẹ̀ Israeli ní Jerusalem hmm. kán gbàdúrà kí ilẹ̀ má mì ní Jerusalem àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ pọ̀ ó máa àwọn ìjì kan máa jà àwọn ibi tí a ti expect pé ìjì lè ìjì lè jà ìjì máa jà mo dẹ̀ rí i pé àwọn ìjì yẹn àwọn àpẹẹrẹ yẹn ti ń fara wọn torí mo ti gbọ́ pé àwọn kankan ṣẹlẹ̀ ní ilẹ̀ Ísírẹ́lì nínú ẹ̀ kó tó di pé a ọdún tuntun mo ní kí gbogbo Amẹ́ríkà lọ gbàdúrà. Hmm mo ní mo rí ìjì mo rí pé ìṣẹ̀lẹ̀ kan fẹ́ ṣẹlẹ̀. ìfàdà wo fídíò yín kan tẹ́lẹ̀ sọ di China bí ó dàbí yẹn náà ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ that's two a month ago yes. but America yẹn. Eh? so àwọn nǹkan wọ̀nyẹn torí ohun tí olúwa ò bá ní sọ hmm. a ò ní wí. yes sir. so àwọn nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ mo ráwọn tó pè mí even though Africa gan ká gbàdúrà mo rí ọ̀pọ̀lọpọ̀ ìjì ìjì storm hmm. tó máa ibi tá a expect ilẹ̀ máa mì ọdún yìí jẹ́ ọdún yìí dára fún àwọn àyànfẹ́ ọdún àwọn àyànfẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó tún léwu gan-an ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ níbi gbogbo hmm. gan àwọn nǹkan àwọn àmì máa fara wọn mo ń béèrè lọ́wọ́ ọlọ́run olúwa kí lè ọlọ́run ní òun lòun wà nídìí gbogbo ẹ̀. Hmm. olùwọ́lọ́run àwọn ọmọ ogun sá. bẹ́ẹ̀ ni sá olúwa ní òun lòun wà nídìí gbogbo ẹ̀ ṣùgbọ́n kò sọ fún mi wípé òun fẹ́ dé kò yẹ sọ mi ò tí gbọ́ mi ò gbọ́ kó sọ hmm. so òun ló mọ nípa dídé rẹ̀ so àwọn kan tí mo dẹ̀ rí tó jẹ́ ẹ̀rù fún mi ká máa gbàdúrà ní ìlú Èkó yes sir ìjì omi omi oh, omi sir omi hmm. kí disaster omi máa ṣẹlẹ̀ kí tsunami máa ṣẹlẹ̀ eh, ní Èkó kó má kọ́ sí omi yẹn kó má bá ìjì wá hmm. torí mo ti tún gbọ́ pé wọ́n ní àwọn eré abìkan ní Ghana pé ìjì jà ń bẹ̀ bẹ́ẹ̀nsà tí ìjì yẹn dẹ̀ ní agbára hmm. wọ́n ní ìjì jà láwọn eré abìkan ní Ghana ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ náà Amẹ́ríkà k'Amẹ́ríkà máa gbàdúrà kan máa pín ìyẹn United States of America. bẹ́ẹ̀ sà kọ́ má pín ohun tó lè mú kí wọ́n yapa. yes sir. kọ́ má pín kọ́ má gbàdúrà yẹn. Hmm. kí kọ́ má pín ìyẹn tún kọjá lọ bẹ́ẹ̀. Hmm. ṣùgbọ́n America Russia generally ilẹ̀ Europe kí nǹkan kan má ṣẹlẹ̀ tó máa kọ̀ sí i ogun. Eh, nǹkan tẹ́ sọ yẹn because nǹkan tá a rí ní àbẹ̀ṣe jẹ́ṣẹ̀ yẹn ní last month nǹkan ọ̀rọ̀ yìí lánàá ni pé wọ́n sọ yìí pé Putin president Russia ó fẹ́ march into Ukraine ó fẹ́ harness ilẹ̀ yẹn ó kàn fẹ́ gbà fúnra ẹ̀ ó fẹ́ láláì fi tàwọn alágbára tó kù ṣe bó kàn fẹ́ gbà bí kò bìlí pé Ukraine is a sovereign state ó fẹ́ ó fẹ́ ó fẹ́ já mọ́ Russia dẹ́wọ̀ bí Putin ní tẹ́tí wà ń bẹ̀ láti ayé dá yóò ti wà ń bẹ̀ for more than twenty years. ṣé wàá rí yẹn sáà kọ́ gbàdúrà gan-an nínú ẹ̀ ẹ̀kọ́ tí mo fẹ́ sọ yìí lẹ́ o Putin máa fẹ́ lọ hmm, eh, Putin fúnra rẹ̀ ó máa fẹ́ kú kó gbàdúrà kan má pa hmm. kó gbàdúrà kan má pa ṣe rí ọdún yìí àwọn alágbára máa jáde kó láyé gan-an kì í ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà yìí hmm. olúwa sọ fún mi wípé òun bínú sí wọn òun bínú sí wọn gan-an àwọn alágbára àwọn tó lórúkọ wọ́n máa jáde láyé àwọn tó lórúkọ tó lórúkọ hmm. tó ní òkìkí tó ní agbára Blingate gan mo rí pé ó ṣàìsàn ó ṣe àìsàn tó lágbára gan wọn ò rí ṣe hmm. amúmire bẹ̀t a ò sọ fún bóyá pé ó máa kó láyé lọ́dún yìí hmm. bẹ̀t mo rí pé ó wọ inú àìsàn àwọn tí mo rí pọ̀ nípa àgbáyé kí àwọn Australia náà kún fún àdúrà disaster disaster ní Australia disaster in disaster ní Australia wọ́n pẹ̀lú yẹn ní ìlú Australia hmm. bí mo ti ṣe rí àwọn tí mo rí pọ̀ àwọn tí olúwa dẹ̀ bá mi sọ náà pọ̀ gan-an ẹ mọ̀ pé wòlíì tí ò bá ti kàwé àwọn ká gbàdúrà kọ́ lọ́nkọ́ èmi ń pèrè fọlọ́run kó fi àwọn èèyàn gidi yí ènìyàn ká hmm. tá a lè máa báyàn interpret interpret ṣe organize àwọn nǹkan wọ̀nyẹn hmm. because olú nínú àwọn nǹkan yẹn náà tó ti ń ṣẹlẹ̀ ah, tí olúwa sọ fún mi ó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ẹ̀ lẹ́ ti gbọ́ pé àwọn ọba máa kọjá lọ gan pé àwọn ọba máa kú nílẹ̀ Yorùbá àwọn ọba máa kú ní Nàìjíríà àwọn alágbára yẹn máa kú gan ẹ sọ yẹn ní nínú sermon yín bí a ní ṣé november bí december ní church a kò dẹ̀ pẹ́ a rí ti tó ṣẹlẹ̀ sanwó gbọmọṣọ kọjá lọ ìgbà tó ti yá ọba olúbàdàn náà tún kọjá lọ. àwọn tó máa lọ́pọ̀. dẹ̀ wọ́n làwọn ọba kan náà tún ti kọjá lọ olówó ọ̀fọ̀wú náà tún kọjá lọ ní ìlú ọbásanjọ́ àwọn náà lọ wọ́n ti sick fún bí ọdún kan ọdún méjì wọ́n yẹ wá kọjá lọ ní december yìí náà ni. àwọn ọba tó máa kú pọ̀ o. Hmm àwọn ọba mo rí ọ̀dọ́ ọba tó máa kú ọ̀dọ́ mo rí pé wọ́n pa ọ̀dọ́ ọba ó ń ṣe jàgàjàgà báyìí ọ̀dọ́ ni hmm. mo rí pé wọ́n pa nílẹ̀ Yorùbá yìí nílẹ̀ Yorùbá yìí mo rí pé wọ́n pa àwọn ọba ṣe rí àwọn olúwàdìdì dárúkọ àwọn èèyàn kan fún mi hmm. bẹ́ẹ̀ tí n bá sọ àwọn wòlíì wọn á lọ máa múra àdúrà fún wọn torí. Eh, <laughs> Eh, ṣe rí eh, ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sí abẹ́ just pé mo dárúkọ ọba Olúbàdàn ọjọ́ kejì ló kú hmm. Hmm. even though ọba Ọ̀yọ́ gan kóun gan kóun gan òun gan kó lọ máa gbàdúrà hmm. kó lọ wá ojú Ọlọ́run ọba ayẹyẹ kóun náà torí ọjọ́ last year mo wọ ìlú Ifẹ̀ báyìí gbà. ni mo ṣe wọ ìlú Ifẹ̀ lolúwa bá mi sọ̀rọ̀ nípa ọba Ifẹ̀ yẹn ló bá mi sọ̀rọ̀ nípa ẹ̀ mo fẹ́ lọ bá bàbá ọlá òṣèbè kan bàbá kẹ́hìndé ọ̀la òní bàbá kẹ́hìndé ọ̀la mo bá sọ fún bàbá kẹ́hìndé ọ̀la mo ní bàbá olúwa mà bá mi sọ̀rọ̀ nípa ọba yìí mo ní báyìí báyìí ni olúwa bá mi sọ báyìí báyìí ni olúwa bá mi sọ nípa ọba Ifẹ̀ ọba Ifẹ̀ yìí. that is Ọjájá too. Ọjájá mi ò mọ nǹkan tó ń já o mi ò mọ nǹkan tí wọ́n ń dé o hmm. olúwa bá mi sọ mo dẹ̀ sọ fún bàbá Kẹ́hìndé Ọlá hmm. pé n tó olúwa máa bá mi sọ nípa ọba yìí rèé ọba yẹn kó lọ wá ojú ọlọ́run kó dẹ̀ lọ tọrọ ọ̀dáríjì ẹ̀ṣẹ̀ hmm. kọ́ba yẹn lọ tọrọ ọ̀dáríjì ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀yin ọba ọlọ́run ń bínú sí yín o. Hmm. àwọn ọba ẹ̀yin ọba nílẹ̀ yorùbá hmm. ọlọ́run ń bínú sí yín o. mo béèrè lọ́wọ́ ọlọ́run olúwa kíndìdì olúwa ní ilẹ̀ májẹ̀mú hmm. ló ń fi ilẹ̀ yorùbá ṣe lórílẹ̀ gbogbo àgbáyé. ilẹ̀ májẹ̀mú ilẹ̀ májẹ̀mú. tó yẹ kí nǹkan tuntun máa fi ṣẹlẹ̀ ló ń fi ilẹ̀ Yorùbá ṣe ẹ bá jẹ́ kí n tàn yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba ọba ọba ọba <laughs> àwọn ìbínú Ọlọ́run tí mo rí sí yín ó ní agbára béèyàn míì gbàdúrà kó bẹ̀bẹ̀ fún àánú nínú yín bóyá lọ́lọ́run máa gbọ́ hmm. bóyá ni o èmi ò sọ pé Ọlọ́run ò lè gbọ́ bóyá ni Ọlọ́run máa gbọ́ ni ọlọ́run máa gbọ́ so hmm. nípa bẹ́ẹ̀ àwọn tó jẹ́ politician olúwa ní <laughs> ojú òun ọlọ́run korò sí wọn àwọn politics. kátẹ̀ tó go into politics na because last eh, ní december ó dà december twenty eight or thirty la bẹ̀rẹ̀ sí nípa àwọn aid ní nígbà tí nǹkan ṣẹlẹ̀ àti try láti pè ní on the twenty four but wọ́n lẹ̀ sí ní pẹ̀wà lórí òkè so gbogbo fóònù yẹn ò lọ akànnìdé rí i pé nínú ààfin Eh, eh, eh, ọba Ifẹ̀ that's Ọọ̀ni of Ifẹ̀ because lẹ́yìn ìgbà tẹ́ sọ̀rọ̀ yẹn tán a rí i pé olórí kan ìdí sọ pé òun ò ṣe mọ́ ìyẹn ló wá yà á lẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀ do àwọn iṣẹ́ ti jáde bíi three years ago pé olórí yẹn ò ní pẹ́ ìyẹn prophetess Naomi no sorry prophetess Sílẹ̀kùnọlá Naomi Sílẹ̀kùnọlá tó wọlé ẹ̀tẹ́bá dẹ̀ rántí sà ẹ má bínú sà three years ago twenty eighteen ti prophetess wá ó ní olúwa ló rọ̀ ọ́n sínú palace yẹn pé in fact olúwa fi hàn pé ibẹ̀ gangan ni olúwa ti tò fóun a dẹ̀ rí i pé wọ́n gbé wọn wọlé wọ́n dá ẹ̀jẹ̀ kọjá wọ́n dẹ̀ ní olúwa ọmọ ogun ló bá wọn sọ̀rọ̀ ẹ̀dẹ̀ wọn wò pé báwo olúwa ṣe máa bá wọn sọ̀rọ̀ sẹ́pẹ́ after three years wọ́n tún wá já ìgbà tó ń kúrò ńbẹ̀ wọ́n já jáde inú palace wọ́n ní ọ̀ọ́ni yìí o pé olójú méjì ni pé ọ̀tọ̀ lójú tó fi síbi ọ̀tọ̀ lójú tó fi sọ̀hún wọ́n àwọn gbé kí ló ṣẹlẹ̀ tó wọ́n ní pé irọ́ ni palace kọ́kọ́ ní irọ́ ní gbogbo ẹ̀ so adẹ̀wà wò pé ẹ̀yin náà ti sọ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ní palace ní ìtẹ́bà sọ̀rọ̀ last that was november or october november sa so ṣé òdodo ni sa ẹ má bínú sábẹ́ ẹ̀mí mímọ́ lè sọ fún prophetess ẹ̀ bí kò lọ jókòó sínú palace ọ̀ni ó dẹ̀ fẹ́ ọ̀ni. Eh, excuse sir. yes sir sorry sir yes sir. Eh, ní ọdún kan mo wà lórí òkè ìdó hmm. ẹ̀yin lẹ sọ̀rọ̀ ọ̀dẹ fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ síta. ok sir sorry sir ẹ má bínú sir. <laughs> mo wà lórí òkè ìdó olúwa ní kí n máa lọ sérè o. Hmm. bàbá sàmì àdúà ló wà ní orí òkèèrè òun gbà yẹn tó jẹ́ bàbá orí òkèèrè o sàmì hmm. àdúà bí mo ṣe débẹ̀ báyìí mo bá mo ṣe ń bọ́lẹ̀ nu mọ́tò tí mo débi tí ma ti dọ̀bálẹ̀ gbàdúrà lolúwa ní wo ìran wo ìránṣẹ́ mi tó wà lórí òkè yẹn o pé ó ṣi ohùn gbọ́ ó ṣi ohùn gbọ́ ó ṣi ohùn gbọ́ pé wo òun kọ́ lòun ran ní ibi tó wà yìí o Jesus Christ pé kéṣù lè rí mu pé ohun èṣù ló gbọ́ kéṣù lè rí mu pé wàhálà ti ṣẹlẹ̀ pé sọ fún mi ò mọ̀ rí pé mo bá mo bá dìde mi ì tí ìdọ̀bálẹ̀ mo bá lọ bá ìránṣẹ́ ọlọ́run yẹn pé olúwa sọ fún mi pé ẹ má bínú òun kọ́ lòun rán yín níbi tẹ́ ẹ wà yìí olóńgbòlúwa ló kọ sóhun pé kóun wá bá òun pàdé ọjọ́ méje olúwa sọ pé òun kọ́ pé ẹ ṣe ohun gbọ́ ni. ṣé mo possible sá kí èèyàn ṣe ohun gbọ́. èṣù á máa kọ sẹ́nìyàn ṣe rí olúwa olúwa náà ni gbogbo wa máa parọ́ mọ́. because prophetess ni Naomi wọn ló máa ń gbé sọjí kalẹ̀ ní eh, eh, Àkúrẹ́ eh, àti ní Ifẹ̀. Hmm. ìwọ Naomi wẹ́ ohun tẹ́ ẹ lè ṣe ni kẹ́ ẹ pa mí tí n bá ti sọ òótọ́ yìí. lọ tó àdúrà gbà dáadáadáadáadáadáa o mọ o o mọ rárá lọ tó àdúrà gbà dáadáadáadáadáa I'm the first I'm the last prophet of God èmi máa ń bá yín sọ òótọ́. So màá bá yín sọ òtítọ́ Kristi Jésù olùgbàlà mi ní fi kankan sẹ́yìn agbọ̀n fún anybody lọ tó àdúrà gbà kí naomi prophetess naomi sílẹ̀ kan. ó lọ padà lọ bá ọlọ́run olúwa dávidi wípé olúwa wádìí mi kó o sì rí di mi lọ tú àdúrà gbà lọ tú àdúrà gbà bíbélì wípé ó ní ọlọ́run nìkan ló mọ àṣírí ìkọ̀kọ̀ hmm. àdúrà tó máa lọ gbà ni pé olúwa tú àṣírí ara mi fún mi gangan tú àṣírí ara mi fún mi gangan tú àṣírí ara mi fún mi hmm. tú àṣírí ara mi fún mi ibẹ̀ yẹn ibi tó wà yẹn o sì máa kú òun bẹ́ẹ̀ hmm. káwọn bàbá yín tó wá ń bẹ̀bẹ̀ tó wá ń pa parí ìjà parí ó sì máa kúrò ń bẹ̀. torí wọ́n ti kúrò síbẹ̀ wọ́n bí wọ́n gbọ́mọ lọ wọ́n sì ń bẹ̀ wọ́n bí kán padà sí palace ah. so wọ́n ní àwọn àwọn ti àkúrẹ́ àwọn ọba dèjọ́ fàkúrẹ́ àwọn olóyè mẹ́fun tàkúrẹ́ àtàwọn àgbààgbà Ifẹ̀ wọ́n sì ń bẹ̀bẹ̀. ṣe rí nígbà tí olúwa sọ fún mi pé nǹkan kan máa ṣẹlẹ̀ ń palace mi ò sọ síta tán. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sà that was last year ẹ sọ. bí nǹkan kan bẹ ṣẹlẹ̀ ní palace. kọ́ba fúnra rẹ̀ náà kó gan lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ hmm. kábíyèsí ọba nìyín <laughs> àwọn ará ìkálẹ̀ wọ́n máa ń kọrin kan olúwa máa wọn tirẹ̀ tó yàn o hmm. ọlọ́run máa wọn tirẹ̀ tó yàn o ara hmm. ọlọ́run mi máa wọn tirẹ̀ tó yàn o. Hmm. kábíyèsí o ẹ̀yin náà mọra yín o. ṣùgbọ́n ẹ máa gbàdúrà kẹ́ ẹ lè pẹ́ ń bẹ̀ yẹn náà ẹ máa gbàdúrà lórí ìtẹ́tẹ́ wà yẹn ìtẹ́ ògo ilẹ̀ Yorùbá tẹ́ wà yẹn ẹ máa gbàdúrà kẹ́ ẹ ni Olúwa sọ fún mi fún hmm. torí mo sọ fún bàbá ọlá òṣèbì kan bàbá kẹ́hìndé ọ̀la jàre bàbá hmm. kẹ́hìndé ọ̀la prophet kẹ́hìndé ọ̀la ní ìlú ifẹ̀ mo sọ fún bàbá yẹn. Hmm. bàbá prophet kẹ́hìndé ọ̀la yes sir that is a veteran prophet sir ben sir the highly respected baba kẹ́hìndé ọ̀la yes hmm. mo sọ fún wọn olú inú àpáta ni ẹ sà bẹ́ẹ̀ ni sà mo sọ fún wọn ohun tí olúwa máa sọ fún mi nípa ọba ìlú ifẹ̀ rèé ní ọjọ́ tí mo wá tí mo wá prophet Kẹ́hìndé Ọlá wá sí Ifẹ̀ pé bí mo ṣe ń wọ Ifẹ̀ báyìí mo gbóhùn Olúwa tolúwa bá mi sọ̀rọ̀ yín ẹ lọ gbàdúrà ẹ lọ wá ojú Olúwa ẹ láwọn wòlíì ẹ lọ ẹ bá wá sọ́dọ̀ tèmi o torí mi ò ní dá yín lóhùn ẹ lọ wá ojú Olúwa. Hmm ẹ lọ wá ojú olúwa. nínú palace yẹn. nínú palace yẹn. àti kábíyèsí fúnra wọn. àti kábíyèsí àti ìyàwó ẹ lọ wá ojú olúwa. Hmm. <laughs> ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí lórílẹ̀‐èdè yẹn kọ òtítọ́ ọlọ́run ẹ mọ òtítọ́ ṣùgbọ́n ẹ ò fẹ́ ṣèfẹ́ rẹ̀ hmm. ẹ̀ẹ́dẹ̀rẹ́dì láti ṣe ìfẹ́ ọlọ́run. Hmm torí irọ́ pọ̀ fún yín irọ́ pọ̀ ẹ like ẹni tí ó máa tàn yín hmm. ẹni tí ó máa tàn yín hmm. mo rántí gómìnà kan ní ọdún kan ló bá pè mí ẹ dáàdi àwọn ní ẹnìkan ló fóun ní nọ́mbà yín sà àwọn fẹ́ lọ court ṣáwọn àwọn mẹ́fà wa gbàdúrà káwọ ẹ bọ ní ẹ ẹ gómìnà pẹ̀lẹ́ o hmm. ẹ lè wíìnì táwọn wòlíì kan bá ń sọ fún yín pé ẹ máa win owó ọwọ́ ẹ̀ náà fẹ́ gbà Jesus Christ ẹ lè win Jesus Christ mo wà lórí òkè èdò olúwa ní máa lọ sẹ́fọ̀n mo wà lẹ́fọ̀n ìránṣẹ́ ọlọ́run kan ń ṣèpàdé léèrè o wọ́n ló bọ́ aṣọ ara ẹ̀ ó gbé wọ gómìnà yẹn nígbà yẹn lẹ́kìtì state Jesus Christ pé kinní kan mo ní ẹ wo bí wo bí mo ní olúwa sọ fún mi pé ohun tó ṣe yẹn tẹ́nìyàn ṣe tó bọ́ aṣọ ara ẹ̀ tó gbé wọ́ pé wọn kì í bọ́ṣọ lára òòrùn olúwa lòun ò ràn àti pé gómìnà yẹn ó máa kúrò ńbẹ̀ pé kò lè win kò lè win kéèsì yẹn. pẹ̀lú ìtìjú. òní ò máa win kéèsì yẹn gómìnà ò win kò máa win kéèsì yẹn. ni wọ́n sì ń tọ́ láti padà wá náà sí. mo ní mo ní nǹkan tún ṣẹlẹ̀ mo ní mo wà lọ́dọ̀ bàbá Bájídé ìyàwó Fáyọ̀ṣe sáré wá pé bàbá pé kinní kan ẹ wọn ọkọ òun kinní kan mo ní wo bí bàbá wọn máa lé ọkọ ẹ kúrò nù state house hmm. ọkọ ẹ ló kọ́ ni ó parí ìjọba ẹ̀ èmi ò ń ṣe wòlíì. that was two thousand and seven ah. eh, before two thousand and seven yẹn sir. so ẹ lọ tọrọ ọ̀dáríjì ẹ̀ṣẹ̀. Hmm. <laughs> ọ̀rọ̀ ọlọ́run wípé bíbélì ló sọ ó ní mo jókòó sí ọ̀run mo sì ṣe ohun tó ń wù mí. mo jókòó sí ọ̀run bẹ́ẹ̀ ni mo ṣe ohun tó wù mí. bẹ́ẹ̀ ni sà ọlọ́run nìyẹn ẹ ọlọ́run mọ̀ yẹn o ó mọ èmi náà tí mò ń tolúwa tẹnu mi sọ̀rọ̀ fún yín ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. nǹkan tó ń bí nǹkan tó àwọn èèyàn ní kábíyèsí lọ́wọ́ ni pé kí ló dé tí àwọn olórí ń sá kúrò láàfin the first one ìgbà tí kábíyèsí lórí bẹ́ẹ̀ eh. olórí òtítì tó wá láti Ẹdó after like one year two years sorry sir. ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní ti tó kúrò bẹ́ẹ̀. ok sir princess eh, prophetess sílẹ̀ kan. tọ́lọ́run bá rán bẹ́ẹ̀ lóòótọ́ kò yẹ kó kúrò bẹ́ẹ̀ wọn ní olúwa ló rán àwọn síbẹ̀ pé bẹ́ẹ̀ lolúwa. Eh, ẹ wo bí ta lọ́lọ́run ta lolúwa ò lè bá sọ̀rọ̀ olúwa máa pọ̀ hmm olúwa máa pọ̀ olúwa olúwa náà ni olúwa olúwa náà ni gbogbo wa máa ń sọ bọ́lọ́run bá ran àpẹẹrẹ àmì àfarahàn Jésù àpẹẹrẹ ìmọ́lẹ̀ àfarahàn so ní ti ìyẹn ní ti ìyẹn. Eh, bọ̀ṣọ́ ṣì lè padà sí palace. ẹ eh, wo bí sà ìrìn àjò tí ò tí ò lè láàsì nù hmm. kò sí nǹkan kan bẹ̀ mọ́ kò sí nǹkan kan bẹ̀ mọ́. báwo la ṣe lè gba kábíyèsí fúnra wọn because àwọn òbí ṣe wọn ní ìdásí wá sórí òkè bí akọ́ ń gbàdúrà ọ̀kan yí ilé olúwa. rárá o kó lọ bá àwọn wòlíì ó láwọn wòlíì hmm. wọn lọ bá wọn kọ́ wọn bá gbàdúrà. ọ̀sẹ̀ hmm. ló ń bà mí fún pé ti bíbá iṣẹ́ because iṣẹ́ tẹ jẹ́ ń gbà yẹn tẹ sọ nínú ìgbà tẹ tù délé yẹn ló dàbí ó wá gba ọ̀nà ló wá ṣe yìí because ẹ sọ yìí pé nǹkan kan ṣẹlẹ̀ ń palace pé kán dẹ̀ mójútó kán gbàdúrà sí i ẹ̀rù ń bà mí pé kí ọ̀jàjà yìí bá lè jà pẹ́ lórí oyè yìí ni sà. Ah, ok eh, bíbélì wí pé tí ìwọ bá farabalẹ̀ gbọ́ ohùn olúwa ọlọ́run rẹ ó ní ìbùkún ni fún ọ ní ìlú bẹ́ẹ̀ sà. ó ṣe àwọn ìlérí yẹn tó pọ̀. ìdúró ní twenty eight sir. bẹ́ẹ̀ ni sà. Hmm. ṣùgbọ́n wá sọ pé tí ìwọ kò bá fara balẹ̀. <laughs> láti verse fifteen sir. Downwards. ìpè yẹn pọ̀ sà. láti verse fifteen downwards, sir. ìpè yẹn pọ̀ sà. ṣèbí wọ́n gbóhùn olúwa. bẹ́ẹ̀ sà ṣé wọn ò sọ wọn ò wọn fẹ́ sọ pé hmm. ohun tí à ń sọ yìí pé wọn ò gbọ́ wọ́n rí nà wọ́n gbọ́ hmm. kì í ṣègbà tí nǹkan bá ṣẹ̀ ṣẹlẹ̀ ló wá yẹ kéèyàn máa sáré hmm. ó ti ṣẹlẹ̀ ẹnìkan ènìyàn ńlá kan olúwa ní kẹ́ wá lu ọjọ́ méje nínú ìjọ ẹ gbọ́dọ̀ kúrò ń bẹ̀ o ona I'm, I'm not joke with my with my business hmm. I no play with my business hmm. so uh, please prophet I no have a time olúwa ní kó wá lọ fún ọ̀rọ̀ ara ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ènìyàn míì olúwa ní kó wá lọ ọjọ́ méje kó kàn dúró síbẹ̀ fún ọjọ́ méje kó gbàdúrà kóhun tó fẹ́ ṣẹlẹ̀ sí kó má ṣẹlẹ̀ ọjọ́ kẹta ló last death gbogbo ẹsẹ̀ ló gé dànù. Jesus Christ pé kí aburú ba lè rí kọjá. kí aburú ba lè rí kọjá wọ́n wá pè mí wọ́n fẹ́ wọ́n fẹ́ gbé wọ́n ti gé ẹsẹ̀ ní gbóbi ọ̀rẹ́dì jésù wọ́n wá ti sọ ah. pé wọ́n ti gẹ́sẹ̀ èmi wá lọ bá mo débẹ̀ mo rẹ́rìn lọ́dún yẹn lọ́hùn mo rẹ́rìn mo rẹ́rìn rẹ́rìn rẹ́rìn rẹ́rìn àwọn èèyàn ní ah, dáàdì kí ló dé ta mo ló gbọ́ náà jesus christ ìyàwó ẹ̀ ń sunkún àwọn ẹbí ẹ̀ gbogbo ń sunkún pé alágbájá ah, e kínní gan ẹ̀rín lèmi rí pé olúwa sọ̀rọ̀ ó dẹ̀ ṣẹ hmm. torí àwọn ní wòlíì tán lọ ń bá hmm. ṣáwọn ọba yẹn ò ní wòlíì tán lọ ń bá ni. Hmm kọ́ lọ́ máa ń bá àwọn wòlíì tán lọ́ ń bá kọ́ má bá èmi wọ́n lè lọ bá wọ́n lè lọ bá prophet tibetan wọ́n lè lọ bá àwọn wòlíì wà tó ń ṣìjọ lóòótọ́ àwọn wòlíì wà tó ń ní ìbẹ̀rù ọlọ́run wọ́n lè lọ bá wọn ṣùgbọ́n olúwa sọ̀rọ̀ pé olúwa sọ̀rọ̀ wọ́n kọ etí ikún ṣó ti yé yín sí ṣe rí ohun tí ó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ìbò tán fẹ́ dì yẹn kọ́ gbàdúrà kan rí dì. sàkátẹ́ tó kátó lọ sọ̀rọ̀ ìbò nǹkan kan tó ṣẹlẹ̀ because àárín December yẹn náà ni and it was so busy a ní capital unity um, Timothy ẹni tó ń ṣe account office uh, account ó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan ó ń ṣe account exam ó dẹ̀ check into this hotel uh, uh, is it Hilton Honors hotel ní Ilé Ifẹ̀ ẹni tó ní yẹn lọ́n pè ní maye of the source ó ní owó in fact gbàtọ́ yìí sixty bed ẹ̀ that was two years ago ibi tó lówó yẹn dé Guru Maharaj ní chief guest of honour níbẹ̀ níbi tí maye lówó dé now ìgbà tó wá sùn sótẹ́ẹ̀lì ẹ̀ ọkùnrin yẹn dẹ̀ kú wọn mọ̀ bó ṣe disappear wọn ní o sanwó ni o kò sanwó ni o wọn ṣáà di pé wọn ṣà ń wa kò débi exam níjọ́ kejì ìyàwó ẹ̀ fi fóònù pé fóònù ò lọ ìgbà táwọn ẹ̀gbọ́n ẹ̀ máa dá sí wọn kọ́ àwọn ọlọ́pàá wọ́n wá rí receipt torí bó ṣe san owó receptionist kan ló gbowó lọ́wọ́ ẹ̀ kò jẹ́ kó sanwó sínú hòtẹ́ẹ̀lì wọ́n níbi tó tún sáyìn sínú hòtẹ́ẹ̀lì wọ́n tún já slip yẹn dànù wọ́n wá kọ́ ọlọ́pàá lọ sí hòtẹ́ẹ̀lì àwọn hòtẹ́ẹ̀lì làwọn ò rí ẹni tó jọ bẹ́ẹ̀ rárá rárá ah, ni wọ́n wá lọ sí bank wọ́n rí pé bank transfer owó sí ẹnìkan orúkọ yẹn wá jẹ́ orúkọ teller officer tó ń rí eh, front office officer tó ń rí tó receptionist tó ń rí tó lóun mọ́ rí wọ́n ọlọ́pàá ṣe padà tó gbé nìyẹn ìṣègbè olóòmọ ẹni rí ẹ ó nígbà tó dé ó kàn san owó ó dẹ̀ tún jáde kó padà lọ́ba ìgbà tó máa dé ọ̀gùn wọn tán tọ́jú ẹ̀ ló bá ní kàn sí òun jẹ́jẹ́ àwọn kan báyìí kan báyìí ló bá dárúkọ mọ̀ṣúù ló dárúkọ àwọn àfáà ló dárúkọ wọ́n ṣe padà sóde wọn lọ kó bá wọn bíi márùn nìyẹn àwọn yẹn ìgbà tó ń tọ́jú wọn lọ́nà kọ́ṣẹ́ àwọn jẹ́jẹ́ wọ́n level tá a dé ń ní bí CCTV camera kan ti jáde pé máà yìí àtọmọ ẹ̀ àti wọ́n Moshood lọ wọnú yàrá yẹn lọ pé ìgbà tó dẹ̀ máa ṣe wọ́n gbé òkú Timothy nínú páálí wọ́n ti dì í wọ́n dẹ̀ lọ sìn man ayedo yẹn sì rahman ó wà ní kínní ní Odùduwà yunifásitì ọlọ́run olú Odùduwà yunifásitì wọ́n ní nǹkan bẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ náà àwọn ọmọ máa ń sọnù tí obìnrin kan tẹ̀ ti jáde tó ní ọmọ àwọn sọnù tó ń pa ọmọ àwọn tó nígbà tó ń pa ọmọ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní yọ ìwé ẹ̀ náà wọ́n ní kì í ṣara student wọn ìwé Curtis ni wọ́n ní orí kéèsì ẹni bàbá ọmọ yẹn kú sí between Ìpètùmọdù sí Òṣogbo ìyá ọmọ yẹn ti ní diabetes sí wàhálà abroad wọ́n lọ pọ̀ bẹ́ẹ̀ tó máa sọ̀rọ̀ wọ́n ní látàyè universal tutors ló ti ń ṣẹlẹ̀ àwọn ní ká béèrè sá níbi tí kéèsì dé torí wọ́n ti ní kàn gbé lọ sí court ọmọ ẹ̀ tó dẹ̀ jẹ́ first born tán ló gbé òkú tí mo ti lọ sìn ìyẹn ti sá lọ látijọ́ ẹ̀ wọ́n wà àwọn ní ká béèrè pé irú èèyàn kí lolúwa fi hàn yín lórí ọ̀rọ̀ Adédoyin àti pé ǹjẹ́ wọ́n parọ́ mọ́ ni àbí òtítọ́ lolúwa fẹ́ fi hàn. ẹ mo sọ ní last pé. ẹ nínú ẹ sọ kan ní last ẹni pé àṣírí kan fẹ́ tú tó rẹ sọ̀rọ̀ kan yín ni pé olúwa ní gbogbo àwọn tó ń lo ẹ̀jẹ̀ tó ń lo ẹ̀mí èèyàn tó ń fi èèyàn ṣòwò ṣòwò ẹ sọ ní that was November olúwa ló máa tú àṣírí wọn olúwa ló ti já lù wọn sà. tohun tohun yẹn kò lè escape ẹ̀